وقل رب زدني علما nínú nǹkan tá a fi ń bá ṣì jẹ́ tá a fi ń bá ṣíláàsì jẹ́ lọ́dọ̀ wa láti kàtógbé à ń lé náà ó ní ntáyé bàjẹ́ dé fọ́tò gbogbo ògùnṣẹ́ tí bá ń gbé ńgbà tí ń lọ bóde airport àti wà ní kinní báyìí ó ní tọ̀tọ̀ ẹlòmíì yóò tún live stream ẹ̀ ayé ti bàjẹ́ dé bẹ̀rù mo sọ fọ́mọ mi ní kan bí ọmọ ìyá mi kan tó lọ ó sì fẹ́ràn live stream pọ̀ ní ẹ̀ dákúntọ́ ọba dín mọ́ka mọ́ live stream ara rẹ o ọlọ́run sáájú ọ̀gbọ́ ń tó wọlọ́mọ̀ èyí ṣe kọ̀yẹ́kọ́ jẹ́ wọ́n mọ̀ ọmọ abọ́jú nìkan tó jẹ́ kó jọ nàìjíríà gan tọ́mọ láti fi ìmọ̀ ara rẹ̀ tí ò ní máa sókà bá ń bèrè àmọ́kàlà wa tí lọ́ fẹ́ẹ́ fi ìbọ̀ fẹ́ẹ́ ṣe lọ́run tí wọ́n bá wà mọ̀ bọ́ lọ mọ́kà lọ́wọ́ jùṣe agbára tọ́lọ́ fẹ́ fún ó di jùṣe tọ́lọ́ fẹ́ fún ẹ. Islam ọlọ́run fi kí Islam tó fún àwọn bẹ́ẹ̀ láyà kẹrìnlá olùwà tó sọ pé kúlé ńlá tọ́tùlù bá yín ọdún wá sọ pé wà máa tọ́ bẹ́ẹ̀ wá nípa hajj gan fún ara rẹ̀ rọ́tọ̀ alẹ́ mọ̀rán ara 97 ọlọ́run kí hajj gan fi àlè mi ni ẹ ṣe fún ẹ mọ̀ ṣe fún aráàlú yín ẹ má ṣe fáwọn alálàáfà àti ẹnudọ́ àmọ́ká ọlọ́ni wà ní láàhì ara nìyà. bẹ́ẹ̀ ni bó ṣe lọ́nà wà ní láàhì ti mẹ́mẹ́ yẹn náà ni ó bẹ́ẹ̀ bá lọ hajj tọ́lọ tó jìnà sí tọ́lọ tó là ń bẹ́ẹ̀ ó ti wà tó ti ṣe hajj bá tó ti mọ́ kàtà ó tún kọ́kọ́ là ń bẹ́ẹ̀ ìdí kàábà láwà báyìí o tàǹbì ọ léèrè ẹ̀lẹ́ o a ti wà lára fà báyìí o tàǹbì ọ léèrè ẹ̀lẹ́ o bí ta ti fẹ́ sanwó ẹran láwà báyìí o tàǹbì ọ léèrè ẹ̀lẹ́ o a ti ń darí kò ní mìíràn o a ti ń lọ mọ́kà padà o. nínú ẹ̀rẹ́ ẹni tá à ń ra àwálé òun àwọn sábà kàǹkàǹkàn yẹn àti yín mọ́kà ọgbà yẹn eléyìí má kàn tiẹ̀ wọ́ọ̀sì ti sábàkà lọ nítorí forí gbá ń tiẹ̀ pọ̀ ń sábàkà orí ẹ̀ nìkan lọ gbá ṣùgbọ́n eléyìí má kà ọgbà hajj ó tún gbá eyín ó tún gbá òfin ọlọ́run ọgbà ẹ̀sìn ara rẹ̀ ntọ́lọ ń dá fún ìtọ́lọ yí padà ẹ̀rọ máa ṣe ń baṣẹ́ àjì èyí sábàkà dákun ẹ̀ mọ́dé sábàkà mọ́ o ẹ̀ mọ́dé mọ́ o ọlọ́run ti mo fẹ́ bọ ọjà wọn jẹ ọlọ́run ti ṣe Indonesia yẹn ti ń rà àwọn Indonesia yẹn ń gbó wá ẹ bá kà sọ ara yín bá jì yín ẹ fi ẹ jì yín bá